إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أنكي ń kí ẹ̀yin olùgbọ́ wa جمع pé àjọ kú ojúmọ́ sórí ètò yín ètò àtàkùn ní alifek fidin lórí one zero oh one point one parrot fm lókè bèbí nílùú Ògbómọ̀ṣọ́ ọládùnnígbèlò lórúkọ mi mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center tó ń bẹ ní pápá bẹ́ẹ̀dẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà jazakumullah khairon ọlọ́wà túbọ̀ máa sọ agbára dọ̀tún sí fún yín insha allah ìbéèrè tí màá kọ́ fi ṣíde òun náà ni ìbéèrè eléyìí tí ó wá léyìí tí wọ́n fi ṣọwọ́ láti ọ̀dọ̀ ẹrú ọlọ́run kan wọ́n ní téèyàn bá jẹ́ dẹ́rẹ́bà ọkọ̀ tó jẹ́ pé iléeṣẹ́ tó sì jẹ́ halal àbí ibi tó jẹ́ halal yẹn tí wọ́n máa ń kó ọjà pẹ̀lú ọkọ̀ ṣùgbọ́n ọjà téèyàn ń kó wọn ọjà halal náà ni àmọ́ ẹni tí ó ra ọjà téèyàn lọ ja ọjà fún nǹkan haram òun ni ó ń fi àwọn ọjà ń ṣe wọn á ní ṣe ó tọ́ kó jẹ́ pé irúfẹ́ dẹ́rẹ́bà bẹ́ẹ̀ yóò máa wakọ̀ jáde ní ilé iṣẹ́ wọn àbí níbi kan tí bá ti ń wa ọkọ̀ ẹrù àlálì jáde máa já kalẹ̀ fún wọn níbi tí wọ́n bá ti fi ń pèsè nǹkan haram eléyàn ọjà àkọ́kọ́ ìbéèrè kejì wọ́n ní ta ni yóò wà nígbọràn fífa obìnrin nà sọ́rọ́ lé ọkùnrin mùsùlùmí lọ́wọ́ láti gbà á níyàwó láti ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti fi ìbéèrè lé náà nà ṣọwọ́ ìbéèrè tó tún tẹ̀lé ó ní pé ó wá láti ọ̀dọ̀ Ridwan ní Ìfún Ọ̀ṣun wọ́n ní ṣé a lè ṣe kọ́s lẹ́yìn imam tí òun kì í ṣe onírìn àjò tá a kàn sálámà tá tó jẹ́ pé a kàn sálámà lẹ́yìn rẹ̀ nígbà tí òun bá ti pé rákà méjì tóun nígbà tóun bá ti kí rákà méjì àkọ́kọ́ tó wá dìde lọ sókè láti wá pé rákà yòókù bismillah. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أني تنسى n نعم awako ti o maa fi oko ko dáa ni tí kìí ṣe wọ̀ ṣùgbọ́n lọ síbi tí wọ́n ti fi ṣe nǹkan tó jẹ́ wọ̀. gẹ́gẹ́ bí ẹni tí bá wọn kó àgbàdo tàbí ọkà bàbà lọ síbi tí wọ́n ti fi pàtẹ so abẹ́ni tí bá wọn kó irin lọ síbi tí wọ́n ti fi ṣe nǹkan ìjà tí wọ́n fi máa gbé sùmàmí láti máa fi dá ẹ̀mí àwọn èèyàn légbodò máa pa àwọn ẹni tí kò mọ́wọ́ mẹsẹ̀ àwọn aláìṣẹ̀ hmm. so eléyìí iṣẹ́ burúkú ni iṣẹ́ ti ń ṣe nítorí pé lódodo àgbàdo ló ń kó ọkà bàbà lẹ́ irin Tutu, wọn náà lẹ̀ ń kó ká ṣùgbọ́n tá a bá wo àbádé tó ń kó òun á rí pọ́ tí wọ́n padà fi ṣe á hmm. rí pé irin tí wọ́n ń kó lọ fún àwọn agbésùnmọ̀mí àwọn olórí ibú táwọn fẹ́ ṣe àdó olóró tí wọ́n máa sọ sáàrin àwọn èèyàn wọ́n fi máa pa wọ́n bà wọ́n ní ìgbésí ayé jẹ́ ó rí pé èsì tí ọ̀dà náà ní gbogbo iṣẹ́ rẹ̀ padà mú jáde ọlọ́run ẹlẹ́dàá wá sì ṣe lófin pé ẹ gbọ́dọ̀ rárá lójú ọ̀nà ibi tí ẹ ti máa fi takò tọ́lọ́n tó yóò fi jẹ́ òbílẹ̀ jẹ́ hmm. ìrànlọ́wọ́ téèyàn máa jọ ṣe fún èèyàn ni bí a yóò ṣe tòrò tá a tẹ̀lé tọ́lọ́n tá a máa bẹ̀rù rẹ̀ ọlọ́ni wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ máa rara yín lọ́wọ́ lórí àti ṣe dáadáa lórí àti bẹ̀rù ọlọ́run ẹ má ran yín lọ́wọ́ lórí àti dẹ́ṣẹ̀ lórí àti takùtọ̀ lọ kéèyàn parọ́ sẹ́ǹtì náà nìkan tó tọ́ eléyìí jẹba wọn ní tí èèyàn bá fẹ́ fẹ́ obìnrin tó jẹ́ nasraniya ọlọ́wọ́n bá gbà pé kí mùsùlùmí ó fẹ́ ru wọn níyàwó hmm. táwa lẹni tí ó fà á fún níyàwó hmm. àwọn jábọ́ láti sánmà bàbá rẹ̀ náà ni ó fà á fún ọ níyàwó bàbá rẹ̀ lórí ìlànà tí wọ́n sábà ń tẹ̀lé ni ó fi fi fún ọ níyàwó nítorí pé wọn náà ò ti rí i pé kìí ṣe mùsùlùmá tẹ́lẹ̀ kó tó sọ pé ń lọ fẹ́fẹ́ nígbà tí wọn ti wá jẹ́ nọ́sọ̀ràníyà wọ́n wá ń pe òfin fún bàbá rẹ̀ pé àwa láàmú bá a ṣe ṣètò bá a ṣe fẹ́ ní bọ́m̀bẹ̀ bàbá rẹ̀ ní orí ìlànà tí wọ́n tó bá ń tẹ̀lé ni ó ti fà fún ọ níyàwó tó eléyìí jẹ́ kókó tó wà ń bẹ̀ lópin ìgbà tó bá jẹ́ pé ọmọ yẹn ò tí ì di mùsùlùmí tó náà bá ti di mùsùlùmí tí bàbá rẹ̀ ò jẹ́ mùsùlùmí nígbà náà mùsùlùmí ni ó fi lọ́kọ nítorí pọ́lọ́n sọ pé wọ́n lè ń jẹ́ àlọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò ní fi ọ̀nà sílẹ̀ fún káfíìrì láti jẹ gàba lórí àwọn mùsùlùmí ṣùgbọ́n gbà tó ṣe pé bàbá rẹ̀ ní ìṣe mùsùlùmí òun ọmọ ní ìṣe mùsùlùmí nasraniya làwọn méjèèjì bàbá náà ni ó fà fún ọ níyàwó. wọ́n ní ǹjẹ́ a lè jẹ́ arìnrìn àjò bí kátó lẹ́yìn ìmáàmù tó wà nílé tẹ́ pé àwọn sọ̀láàtì tó jẹ́ oníraka mẹ́rin mẹ́rin mẹ́rin ni lè máàmù ó ṣe táwa lè máa ṣe méjì lẹ́yìn rẹ̀ kásálámà fara ọkọ̀ sí tọ́jọ́ bẹ́ẹ̀ òfin ọlọ́run dá lórí pé tọ́ba yẹ pé arìnrìn àjò ló fẹ́ dá sọ̀láàtì tara rẹ̀ ṣe wọ́n fún láǹfààní pé gbogbo sọ̀láàtì oníraka mẹ́rin mẹ́rin kọ́ máa ṣe raka méjì méjì bẹ́ẹ̀ ni tí wọ́n bá fún láǹfààní kó ṣe lè má mú fáwọn ẹni tí ń bẹ́ ń lé lágbọ́n ibi tí ó ti fẹ́ ṣe sọ̀lẹ́ òun ó ṣe raka méjì tiẹ̀ dípò àwọn sọ̀láàtì tọ́jú raka mẹ́rin mẹ́rin yóò sálámà nígbà tó ń bá sálámà tán àwọn ó dìde àwọn ó pè sọ̀láàtì tiwa àmọ́ ńgbà tí ìwọ bá wá jẹ́ pé ẹ̀yin lè má mú tóun wà nílé lọ́ba ti tò irú sọ láti tiẹ̀ níwọ náà ó ṣe ìyẹn ni pé rákà mẹ́rin tiẹ̀ náà ní dín kódà kó ṣe pé ọ̀bá ju rákà ẹ̀yọ̀kan lọ rákà ẹ̀yọ̀kan tó bá ó ti pè fún pé mẹ́ta ló ṣe kù àyàfi tó bá pé tó bá lẹ́yìn lè má mú yẹn kò tó rákà ẹ̀yọ̀kan tí ọ̀bá ti tó rákà ẹ̀yọ̀kan nígbà tí lè má mú bá sálámà wàá wá ṣe kọ́ ọ́ tọba wa ṣe kọ́mà ọ wa ṣe sọ láti tiẹ̀ ní rákà méjì péré gẹ́gẹ́ bí ìdẹ̀kùn àtàǹfààní eléyìí tí ṣẹ̀rí àfọ̀n nítorí pọ̀ bá àjà rìnrìn àjò káwá ṣàkíyèsí àṣìṣe káwọn táwọn yẹn máa ń ṣe lágbọ́n bíi nípa pé tí wọ́n bá fún arìnrìn láǹfààní pé kó ṣe lè máàmù fún wa tóun á ṣe rákà méjì tiẹ̀ tó sálámà so òfin ọlọ́run ni pé kó ní kálukú dìde kó pèsò láti tiẹ̀ lóun nìkan kì í ṣe kékeré lómi inú tún wá gbáwájú ó tún wá di lè máàmù kejì fáwọn ẹni tí ń gbélé táwọn fẹ́ pèsò láti tiwọn ká ti ẹnìkan síwájú kó wọn ó tún di lè máàmù míì eléyìí tako ìlànà anábì Muhammad sallallahu alayhi wa sallam irú ẹ̀ ló sì wọ́pọ̀ jù láwùjọ wa tó eléyìí ó túmọ̀ sí pé ẹ̀gbẹ́sìn yẹn ni o tí lè máàmù ti ń ṣe sọ láti fún yìí níraka méjì tó ń bá ti sálámà oníkálukú òdìdé yóò pè tiẹ̀ ni lọ́tọ̀ọ̀tọ̀ oníkálukú ò pè tiẹ̀. ó dàbí àpèjúwe pé gbogbo wa tò lẹ́yìn lè máàmù rákà mẹ́rin mẹ́rin náà la sì fẹ́ ṣe ṣùgbọ́n gbà tẹ̀mí dé rákà kan ti bọ́ máa ń lọ rákà méjì bọ́ mẹ́lòmíì lọ mẹ́ta bọ́ mẹ́lòmíì lọ tálá tún ti síwájú kó ṣe lè máàmù gbà lè máàmù bá sálámà kò sí oníkálukú ní ọ̀dà tiẹ̀ pé bẹ́ẹ̀ náà ni ìgbà tá a bá fa rìnrìn àjò ṣe ìmáàmù tó ń bá ti sálámà sọ láti tiẹ̀ oníkàlùkù tiwa náà pètè ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. Hmm. jazakumullahu khairan sheikh zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight nọ́mbà tí ẹ lè máa fò sínú fáwọn bẹ lágbègbè àti jákèjádò ilẹ̀ nàìjíríà fún àwọn tó ń bẹ lókè òkun lọ́n plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ má gbàgbé pé ẹ lè máa darapọ̀ mọ́ wa ní ìkànnì ojúwe omi wọn facebook ọ̀làdùnní bello ní kẹfí máa wá tí ẹ bá tún rí ẹ máa láìkẹ́ ẹ máa ṣíà rẹ̀ kẹsì tó máa fọ́lọ̀ rẹ̀ pẹ̀lú tó ń ti pé a ti jọ ṣe ní pàdé ǹpàdé ní orí ìkànnì youtube wípé ibẹ̀ láti gbóra wa lásìkò ti wóra wa lónìí àmọ́ ẹ má bínú látàrí ìdíwọ́ kan àbí kejì ló fà inshallah bẹ̀rẹ̀ láti ọjọ́ jumaa ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ ìkànnì youtube náà láti máa pàdé ara wa bákan náà ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé wá síta gbangba tó máa wáyé ní gbogbo sátidé tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan tí a mọ̀ sí hudan wa bushro fún ti oṣù yìí yóò tún wáyé lọ́la ọjọ́ kẹtàlélógún jùmọ́dà sani fourteen forty two ah ìjírọ̀ kàlẹ́ndà tọ́tọ́ ń ṣe déédéé ọjọ́ kẹfà oṣù kejì twenty twenty one bàkàtà bíyà ní mọ́ṣáláṣí lápapọ̀ ìlú ògbómọ̀ṣọ́ ògbómọ̀ṣọ́ central mosque ní dédé agogo mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ ten a.m. prompt àkòrí wá sí òun náà ní ìmára apá kejì ìmára apá kejì olùbánisọ̀rọ̀ wa náà ni Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimẹ̀dínà center tó ń bẹ ní pápá abẹ́dẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ká sọ fún àwọn tí ò bá gbọ́ kí Allah kó sì fi san ẹnìkọ̀ọ̀kan ní ẹ̀san lórí láyé bí àti lọ́jọ́ àgbéǹdàlùkìyàmà plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight. hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí o kọ yín bí ẹ ti ń pè yìí. láàmú ìgbà oríṣi ń sọ̀rọ̀ láti ilé abẹ́òkúta. láti abẹ́òkúta kí ni ìbéèrè yín. ẹbí ń tẹ́sí ìdánwò àwọn dọ̀tí àwọn náà ló pé ní àtìkọ́ níbí àwọn ọmọ ìdílé kan fún àtẹyẹ èyí tí wọ́n súnmọ́ àwọn ìjọba tí wọ́n gbà wọ́n láyè láti máa súnmọ́ra wọn torí social distance tó kọ̀ bẹ́ẹ̀. ìròyìn ló jẹ́ ti súnmọ́ kẹ́sì kẹ̀yìn ìmọ̀ọ́mù tó wà bẹ́ẹ̀ àti àkíyèsí ń pín nígbà ìbẹ̀ ga tí ó bá sí àwọn náà òfin kékeré lára sí àjọ títí tí òru abẹ́rù tí bàtà bá bára wa nínú àwùjọ báyìí tí ní àlejò láti ọ̀dọ̀ tí ìgbà tí wọ́n bá wa mọ̀ ọ́n. alhamdulilayi so níbi tí ọba ti jẹ́ pé wọ́n ní kẹ́ fi àlàfo sílẹ̀ láàrin ẹnìkan sẹ́nìkan tí ó sì sí ọ̀nà tẹ́lẹ̀ ṣe láti ṣe sọ́láàtì láì fi àlàfo yìí sílẹ̀ so fífi àlàfo yẹn sílẹ̀ kò lè jẹ́ kí sọ́láàtì jàmáà léyìí tó dọ́gba jù lọ́rọ̀ àwọn onímọ̀ kó jẹ́ sọ́láàtì jàmáà nítorí pé àwọn sọ̀hábà sọ pé nígbà táwọn bá to sáfù tán àbí tá máa ń ṣe kọ́mà tá ń àwọn máa máa ń jẹ́ kí ẹsẹ̀ àwọn kó pàdé ara wọn kéjì ká kó pàdé ara wọn débi pé àlàfo ò ní sí láàrin ẹnìkan sẹ́nìkan so bí wọ́n ṣe máa tònù lẹ́yìn ànábì sallallahu alaihi wa sallam ṣùgbọ́n pẹ̀lú nǹkan tí ń lọ lóde àjàkálẹ̀ àrùn eléyìí tí oníkálukú ń ṣọ́ra wípé kọ́ máa ṣe òun kọ́ máa ṣe ọmọ ìyá òun náà ló bí ìmàràn tí wọ́n gbà wọlé nípa pé ibi táwọn ti ń ṣèjọ́sìn náà tá a bá lè fi àlàfo sílẹ̀ kò sí nǹkan tó burú tó bàjẹ́ ń bẹ̀ ṣùgbọ́n pẹ̀lú òfin tó de sọ̀lẹ̀ ó burú ó bàjẹ́ lè tó dọ́gba jù torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé kàkà kí a wá sí bẹ́ẹ̀ ó bẹ́tà kó ní kálukú ṣe sọ láti rẹ̀ ńlẹ̀ rẹ̀ eléyìí jẹba so tí àyè tí lè máa ń bá sí dúró sí tó bá ga kò sí nǹkan tá a fẹ́ fi mú bẹ̀ ju pé ń sàmì polódo ni wá lọ hmm. kí láàyè lè má mú fẹ́ ga ju tàǹtọ́ àlẹ́yìn rẹ̀ lọ kò ní ìtumọ̀ kankan kò sí lákọọ́lẹ̀ gbogbo àwọn tí wọ́n kọ́ pé náà ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn náà sọ pé tí ò bá ti ju àtẹ́lẹwọ́ lọ kò bá sọ láti jẹ́ ṣùgbọ́n àwọn akórìíra rẹ̀ ẹ gbọ́rọ̀ kò bá sọ láti jẹ́ ṣùgbọ́n akórìíra rẹ̀ sọ ohun tí wọ́n akórìíra orí rẹ̀ ní ti máa sin lọ. Hmm. ó lè jẹ́ bó ṣe jẹ́ gbogbo ohun tó lè sọ wá dóní gbéraga tó lè sọ wá dẹni tí wọ́n máa jọra ẹ̀ lójú tí wọ́n máa wò pé kò sí bóun ti ṣe tó kò yẹ ká fààyè lẹ̀ fún nínú ìjọsìn wa. bẹ́ẹ̀ ni mọ́ṣáláṣí ẹ̀kọ́ ààyè lè máa mú àti tàǹtọ́ àlẹ́yìn rẹ̀ kọ̀dọ̀ gbà. hello. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ yìí ẹtí ń pè. naam ìbàdàn ni jamiu láti. láti bo. naam láti ìbàdàn ìbàdàn. kí ni ìbéèrè yín yàm ìbéèrè alákọ̀ọ́kọ́ fún mo ni pé ṣé ó tọ́ kí ọkùnrin tó lo omi tí ìyàwó ẹ̀ bá lò tó fi ṣe àlùwàlá kó náà lò àti kó fi ṣe jánábà ṣe tọ́ bẹ́ẹ̀ kó ìyàwó ẹ̀ lò ṣẹ́kù. Ah, ẹlẹ́kejì ni wípé ṣé ó tọ́ ọ̀rẹ́ pé tí èèyàn bá fa irun ọmọ tuntun tán ṣé dandan ni kí èèyàn ṣe sàárà rẹ̀ ní àdéhùn náà yìí ẹlẹ́kẹta ni wípé ọmọ tí kò tí ì bàlágà tó ń ṣe sọ́lá tí èèyàn bá wọn lórí bíjọ́ tó ń ṣe sọ́lá tí èèyàn náà wá fẹ́ ṣe sọ́lá tó ń ṣe wọn tí ẹgbẹ́ ìlú ń lìdà àwọn ẹgbẹ́ rẹ̀ ṣé èèyàn lè jọ́ ìlú wọn láti bá wọn ṣe látàrí pé ọmọ yẹn tí ì bàlágà jáde ọmọ ọdún mẹ́wàá ṣó tọ́ bẹ́ẹ̀ kò sí tó burú kí ọkùnrin kó lo omi tí ìyàwó rẹ̀ bá lò sẹ́kù níbi àlùwàlá tàbí níbi ìwẹ̀ kó náà fi ṣàlùwàlá àbí kó fi wẹ̀. ní ìbẹ̀rẹ̀ anábì sallallahu alaihi wasallam ó kọ̀ fún ọkùnrin láti lo àlòkù ìyàwó rẹ̀ láti fi wẹ̀ àbí láti lò fún àlùwàlá. ṣùgbọ́n nígbẹ̀ngbẹ́yìn anábì sallallahu alaihi wasallam fi hàn á kó fi yẹn ó ti parẹ́ nítorí pé Maimuna radiyallahu anha ìyàwó lọ́jọ́ sànàbì sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam fẹ́ wọlé wọ́n fẹ́ fi omi tí Maimuna fi wẹ̀ sẹ́kù wọ́n fẹ́ lò hmm. obìnrin yẹn wá sọ pé ó máa fomi yẹn wẹ̀wẹ̀ jánábà ni anabi sọ pé omi kì í jánábà èèmọ mi jánábà kì í mọ mi nítorí pé náà ló ti sọ fún apọkùnrin ọgbọ́dọ̀ fi àlòkù omi tóbìnrin bá lòkù wẹ̀ bẹ́ẹ̀ náà lóbìnrin ọgbọ́dọ̀ lo àlòkù tọkùnrin òfin ṣẹlẹ̀ sì fi hàn wá pé tí bá ti ní ṣe àbí má ṣe tó a jẹ́ pé lẹ́yìn ọ̀rẹ́ yẹn òfin tó tún wá lórí kan pàtó ọ̀takùtà lákọ̀ọ́kọ́ a jẹ́ pé ìtọ́kàn ti pa alákọ̀ọ́kọ́ rẹ̀ nù. Hmm. so wọ́n ní tá a bá wọn irun orí ọmọ tá a ṣẹ̀ṣẹ̀ bí tá a fi ṣe sàrà ni bẹ́ẹ̀ ni èyí tó dọ́gba jù ní pé ká fi ṣe sàrà èyí tó dọ́gba torí pé gbà wá tó mú wá yẹn àwọn olùmọ̀ ń sọ pé tá a bá wo àwọn ojú ọ̀nà tó gbà wá tá a bá wò mára wọn yóò jẹ́ hasan al-ghairi so ó tó láti fi ṣẹ̀rí. Hmm. bẹ́ẹ̀ náà ni wọ́n ní ǹjẹ́ tí a bá wọ mọ́ṣáláṣí àbí àyè kan tá a wá bá pẹ́ nìkan tí ń ṣe lè máàmù fáwọn èèyàn lọ́wọ́ nígbà yẹn ọjọ́ ọmọdé kékeré tí ò tí ì bàlágà àwa sì fẹ́ ṣe sọ̀láàtì tí wọ́n ń ṣe lọ́wọ́ yẹn sáà lè tù lẹ́yìn rẹ̀ àbá lè tù lẹ́yìn rẹ̀ tọ́mọ bá máa Kùránì ké tó sì mọ àwọn òfin tó de sọ̀lẹ́ tó sì jẹ́ pé yọ́ọ́ máa ṣe sọ̀láàtì yẹn ní ìwọ̀nba pẹ̀lú bọ́ọ̀n náà ti ti lè jẹ́ pé ó lo ìpáyọ̀ Ọlọ́run ọba nínú ẹ̀ kò sí Hello. Hello, salaam alaikum wa rahmatullahi wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Tí ó kọjú ẹjọ́ pè mí. Àbìjọ́lì láti Ghana ni. Kí ni ìbéèrè yín? Àwọn ìbéèrè mi mẹ́ta ni. Ìbéèrè mi aláàkọ́ ni pé fún rẹ̀ bí àwọn àrẹ ìgbè. Tí ìbámu, mo béèrè láti ta ẹ̀fà tí a ti máa wà lẹ́yìn náà. Kọ́ ẹgbẹ́ ìwà bá mọ̀mù yẹn, pẹ́pẹ́ mọ̀mù ti fẹ́ ta súrà ti ń tà tán. Ìyẹn dé Ẹbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kejì, eléyìí ti yé kejì. Ìkejì ìkejì ní pé tí wíra ìmọ̀mú wà ní ìyẹn wà ní àtàrà, ìṣó ìlànà ìṣó wa wá ìṣó gbẹ̀yàn, ṣé èyẹ lè pa sómọ́ra bí òbí sí wa mọ̀? Bẹ́ẹ̀ bá sálámọ̀ tẹ́lẹ̀ ilé wa ṣoṣo ẹlò yóò sì lè ṣe àṣàrò ẹlò. ẹ̀kẹta eyín náà ti lé. ẹlẹ́kẹta náà ni pé tí èèyàn bá wà ní ẹ̀gbẹ́ ara wa kí hmm. ènìyàn wá wá pàṣẹ mọ́ ní ìlú yìí àti lọ bá ẹsẹ̀ tiẹ̀ náà. ẹlẹ́kẹta nù ṣẹlẹ́wà. alhamdulilayi ẹ ẹni tó bá pé gbàtà dé sí ó ti kù díẹ̀ tí ìmáàmù ti rúkú rọ̀. أزيدوا هيك ما في صلاة أولا كي فاتحة نعم يعني بل سؤال من حديث عبادة بن الصامت رضي الله عنه ما النبي صلى الله عليه وسلم سقيلا صلاة لمن لم يقرأ بأم الكتاب وسي صلاة وقوانت تباك كنا لا تكي فاتحة من صلاة رأي تباك بعد ديسي أيو قواني لا تكي فاتحة جا نتوري باي ينتي سيحاتو أي قادة بتبالي قادة سوى رقو إن شاء الله إني ركعي gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé ńgbà tó ń dé ó bá pé ìmáàmù ti rùkú gan ni onú rùkú tẹ̀lé ìmáàmù tó ń ti pé kò bá fatiha rárá rárá yọkàn rí dájú pé ń ṣe allahu akbar ti bẹ̀rẹ̀ na kó tó wá ṣe allahu ẹlẹ́ẹ̀kejì láti rùkú wọ̀ tó bá ti ṣe báyẹn yọ lọ bá ìmáàmù ní rùkú ọ̀báraka yẹn náà nítorí pé kìí sùn ló finú fẹ́ dọ̀ fatiha lẹ̀ ṣùgbọ́n ipò bá ìmáàmù ló mú ká fatiha hmm. ní. aburú kankan nínú. wọ́n ní tó bá yẹ pé iṣó ń gbà wọ́n àwọn sì ti débi tẹ̀sánfòd táwọn fi sálámà táwọn lè pa iṣó yẹn mára káwọn wá jẹ́ pé lórí fáwọn ń paṣó mára làwọn parí tẹ̀sánfòd làwọn sálámà tí nǹkan kan ṣe sọ láti àwọn bẹ́ẹ̀ ni lópin ìgbà tó bá ti pẹ́ rí pamára kọ̀ jábọ́ tẹ́ ẹ fi sálámà kò sí wàhálà ń apá kan náà àwọn sàhábà àrí pé wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ hmm. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìdájọ́ tí a máa mú wá ń bí ni pé tó bá yẹ pé ìwọ lọ bá pa iṣó mára tí òjò jábọ́ sọ̀láàtì rẹ̀ bàjẹ́ àmọ́ tó bá jẹ́ pé ìwọ ọ̀pá mára ó fún láǹfààní pé tó bá fẹ́ jáde kó jáde tí wọn náà lè bá dìde lọ tún àlọ́ àlá rẹ̀ sí ìní ọ̀bá jáde eléyìí ni sọ̀láàtì rẹ̀ ọ̀bàjẹ́ ṣe eléyìí nìkan tí arípa àwọn ẹ̀rí tọ́ka sí ní tẹ́lẹ̀ ṣùgbọ́n lórí ìwádìí àti ìdánilẹ́kọ̀ọ́ akọ́dà rí àwọn àdéhìí kan nínú mọ́ọ́pà bíi imáàmù malik rahimahullah tó fi hàn pápá kan nínú àwọn sọ̀hábà wọ́n jẹ́ni tó sì kó wọn máa pa sómọ́ra bẹ́ẹ̀ ní ìgbà tí wọ́n bá sọ láti lọ wọ́n sì sálámà láì jẹ́ pé pípa tán pa sómọ́ra wọn ó mú wọn sọkúsọ láti àwọn ti bàjẹ́ lókè ìgbà tí sọ̀gá ti jáde kò sí ní tó burú mbẹ́ wọ́n ní èèyàn dúró lẹ́gbẹ̀ẹ́ nìkan nù sọ́lá onítìwọ́n á ẹsẹ̀ tiẹ̀ pọ̀ kò ya ẹsẹ̀ ń débi pẹ́sẹ̀ wọ́jọ́ kanra wọn tá a lè fẹsẹ̀ tiwa létí ẹ̀ mú lọ́nà tó fi jẹ́ pẹ́sẹ̀ wọ́ kanra wọn rárá o ẹ má wulẹ̀ pé ẹ̀ ya ẹsẹ̀ láti fi lẹ́sẹ̀ láti fẹsẹ̀ yín fi létí ẹ̀ mú lópin ìgbà tó bá pé yíyà tẹ́ yà wọn yóò mú kí ẹsẹ̀ yín kódekóde ó ti fẹ̀ ju béjìká yín ti ṣe fẹ̀ lọ hmm. tí ẹsẹ̀ bá ti ń fẹ̀ ní yíyà ju béjìká ti ṣe fẹ̀ lọ àṣejù ti wọ̀ bẹ́ẹ̀. Hmm. ẹ̀yin gan ò ní lè dúró dọ́gba kẹ́ dúró balance. tó ń torí de eléyìí ẹ rí i pé ẹ ya ẹsẹ̀ yín bó ṣe yẹ kẹ́yìn ọ̀yà hmm. bẹ́ẹ̀ni wọ́n wà lọ́tún àtòsí yín wọ́n bá pàrọ̀ náà kẹ́sẹ̀ wọn kò tún wọn fẹ́ kíta àwọn kan ti yín sọ̀kọ̀ kan yín àwọn yóò jẹjọ́ lọ́dọọlọ. Hmm. hello. hello salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ yín bẹ́ẹ̀ ti ń pè o. àbúrò azaz láti èkó. kí ni ìbéèrè yín mo gbọ́ pé nínú sí ẹ̀fọ́ tí tí ọba bímọ fún un wípé tó bá sì ní kó gbọmọ yẹn bẹ̀rẹ̀ sí rìn wípé wọn ò gbọdọ̀ gé ojú ẹ̀ tí ọba dá fún un pé òun náà wá sáláì mo fẹ́ mú ọkọ tí sam sọ lórí ọ̀rọ̀. alhamdulilayi nítorí gbọ́ yẹn ìgbọ́kúgbọ́ látàrí ìsọkúsọ ni nítorí pòfin ọlọ́wọ́n ọba ọ dá lórí pé kẹ́ ẹ dábẹ́ fọmọkùnrin ọ̀ràn yẹn ni tẹ bá sì ti ṣe tètè dábẹ́ fún sí ni yóò rọrùn fún hmm. nítorí pé tí a bá lọ dídábẹ́ fún lára a lọ lára púpọ̀ onírọ̀rùn wọn àbí kéèyàn ti dàgbà náà ni kàn á jẹ́ pé ní ìsinmi wọn dábẹ́ fún ẹlòmíràn gba Islam tó ti tọ́ ma ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó hmm. irú àwọn òyìnbó àbẹ́ni tó jẹ́ káfíìrì tẹ́lẹ̀ táwọn èèyàn dábẹ́ so ìgbà tó wá wọ islam wá gbọ́ pé ká dábẹ́ yẹn ni bẹ́ẹ̀ náà ni ọ̀ràn yẹn ni torí pé anabi ibrahim aleyhi salam ó ti tó ọmọ ọgọ́rin ọdún ó tó di kọ́ dábẹ́ nígbà tó lọ ń ṣe lófin tó ẹ mọ̀ pé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ó sì kéré hmm. tó ń torí délé ó náà lọ bọ́jẹ́ sọ́júrì bọ́jẹ́ kan wọ́n sì ṣe abẹ fún wọn ṣàfihàn dábẹ́ wọn gé adọ́dọ̀ abẹ́rẹ́ wọn gé dànù tó hmm. eléyìí jẹ́ àwọn tẹ́ bá ti wá tètè dábẹ́ fọ́mọdé kékeré tó yọ ọ̀rọ̀ lọ́rùn yọ ọ̀nà lọ́rùn torí ẹ̀ lápá kan náà fọkàhà sọ pé ijọ́ keje gan lẹ́ẹ̀dàbẹ̀ fún hmm. ìyẹn ni pé ijọ́ tẹ ń fárí fún ijọ́ náà lẹ́ẹ̀dàbẹ̀ fún lẹ́yìn hmm. kí tí ó bá tó ijọ́ keje kejì san ti gbàgbé pé sọ pé tí ọmọ ọba tí tá bá fún ó lè kú á burúkú ni. Hmm. àgbogbo ẹni tá fún kó tó rìn nu ẹbí yín àti bàbá yín lè kú. eléyìí jẹ́ bó ṣe. <laughs> hello. aleykum salaam wa rahmatulah ọkọ yín. ẹ ṣe o. Amin. Kí ni ìbéèrè yín? Ọkùnrin Ṣẹ̀rífàtù Abdulsalam látòkè owó ìgbìmọ̀tò. Ìbéèrè yín màmá. Ẹ bá kò wọ́n fẹ́ gbà bá léèrè pé wọ́n yẹ ẹnìkan wá dùn mí nìsín. Wọ́n yọ wá pé kí n yá òun lówó. Èmi náà sì ní lọ́wọ́ mo wá ṣàlàyé fún pé kò sí lọ́wọ́ mi ṣùgbọ́n ẹni tó fẹ́ fún mi lówó yìí wọ́n bá di lọ́ọ̀kùnla wọ́n bá mú un wá màá fún un ní. Yàrá pé mo ti dá lọ́kàn le bẹ́ẹ̀ni tẹ́mi sọ fún bóyá fún èmi lówó kò fún èmi lówó sẹ́yìn jàǹbá àná mọ̀ bẹ́ẹ̀ o àbí mo jàǹbá rẹ̀. alhamdulilayi àkọ́kọ́ ni pé ìgbà tó fẹ́ yáwó lọ́dún èèyàn èèyàn sì mà dájú pò ń lówó èèyàn bùkátà láti tún jẹ́ pé ẹni tí ó fẹ́ yáwó yẹn èèyàn sọ ẹ̀mí rẹ̀ rọ̀ sáró owó téèyàn ara kan fún wọn padà rí lẹ́yìn ìjọ mi hmm. so kò sówó kò sówó oh. nítorí pé n tá à ní àìfi tọrọ. Hmm tó ẹ máa gbé èyí tí a ní wọn mú bọ̀ wá fún yín abẹ́ ó ṣeéṣe kí wọ́n mú wa ó sì tún ṣeéṣe nígbà kejì kí wọ́n máa mú wa tó hmm. ohun tí sì máa sọ yẹn dúpọ̀ rọ hmm. òjòrò bá nà lọ tó nígbà tó dé èèyàn sọ pé lówó gbogbo bá gbogbo àlọ́ tó bá pa gbogbo àlọ́ tó bá ṣe èèyàn ò lówó so owó tí ò sí dọ̀ngárì kan lè rí gbà <laughs> so bọ́lọ́mbà wa padà pé kẹ́yìn náà rówó tẹ́ ẹ̀ ti túra yín fún fún un tẹ́ẹ̀sì tó sì wù yín láti yá hmm. kò burúkú ẹ ránṣẹ́ sí pétọ̀ owó tó fẹ́ yá ń jọ sí tó ti rí ni ètò èrè ọ̀dà owó kan ti tẹ̀mí lọ wá kí n yọ ọ ní ìsìn hmm. lẹ́yìn ìjà bó jẹ́. plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six fáwọn tó ń bẹ lókè òkun zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight hello hello. Salaam alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Tí ó kọ́ yín bí ẹ ti ń pè yín. Orúkọ mi ni Abdul Abdulkareem, Niger Republic. Kí ni ìbéèrè yín? Hello. Kí ni ìbéèrè yín o? Ìbéèrè mi, hmm. òun ni ìbéèrè mi alákọ̀ọ́kọ́ òun ni ọkọ rẹ̀ kọ́ ọ lẹ́ ìgbà tí ọkọ rẹ̀ kọ́lẹ̀ wà nínú ìdá kò tí ì parí ìdá yẹn ọkọ bá sálẹ̀ sí tó wá ń béèrè pé ṣé ìdá ikú ọkọ ẹ̀ náà ń bẹ lórí òun ni àbí kò sí wọn kò lóun ṣe ṣe gbà eléyìí ìbéèrè alákọ̀ọ́kọ́ ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì lórí àwòká ti sọ́nà nam hello. ẹ̀ẹ́mẹ́ ló lọ́kọ́ ti kọ́lẹ̀ síwájú lọ́kọ́ tó kú. ẹ ẹ ẹ̀ẹ́kẹ́lẹ́ lọ́kọ́kọ́ lẹ. ìbéèrè kejì ìbéèrè kejì. ìbéèrè yẹn náà kejì òun náà nípa òkàtì sọ́lát. Hmm. ẹ̀ẹ́dísẹ́rí alákalẹ̀ fún wa pé ká mọ bí mọ àsìkò oorun wá láti àyílá láti di zawal débi débi tó rò di gbogbo náà tó àwọn àdìgbò nísìnyí kọ̀ǹpútà ni àwọn yẹn ń tẹ̀lé hmm. pé kọ̀ǹpútà yẹn ló lẹ́tọ̀ọ́ ká tẹ̀lé ni àbí àlàkalẹ̀ ṣẹ̀ríà pàápàá jùlọ nípa àwùkáàdì sọlá àti ásírì ásírì yẹn mọ dá wàhálà alẹ́ ọ̀pọ̀ torí pé ásírì ń gbà mí fẹ́ máa wo àlàkalẹ̀ ṣẹ̀ríà ásírì ó ti tó ní fọ́ ṣùgbọ́n tó bá ṣe pé lórí kọ̀ǹpútà yóò lè fi fún ọ̀kọ́jà ṣẹ́jú márùn-ún àti mẹ́ta hmm, kí a lè kí ní ti ṣẹ̀ríà yẹn àbí ti kọ̀ǹpútà yóò alhamdulilayi obìnrin tí ọkọ kọ lẹ Hmm. kíkọ́ ọlẹ́ alákọ̀ọ́kọ́ tóbìnrin wá wà nù pé ń jókòó ìdà eléyìí tó lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wa tó ní wal-mutallaqātu yatarabbasna bi anfusihinna thalāthata qurū' àwọn obìnrin wọn bá kọ́ ọlẹ̀ wọn á jókòó wọn múra wọn jókòó ní ilé ọkọ tó kọ̀ wọn lẹ̀ fún ìgbà tí wọn fi ṣe nǹkan oṣù mẹ́ta obìnrin nù jókòó yìí lọ́kọ́tọ́kọ́ lẹ̀ bá ṣaláìsí. Hmm. bọ́ọ̀ wá ni bọ́nà tó jókòó sopó fọkọ́tọ́kọ́ lẹ́hùn àbí báwo. bẹ́ẹ̀ ni lábẹ́ òfin ọlọ́run ẹni tí wọ́n kọ́ lẹ̀ ní kíkọ́ alákọ̀ọ́kọ́ àbí kíkọ́ ẹlẹ́ẹ̀kejì tó sì wà nù pé ń jókòó ìdà òfin ṣẹ̀ríà sọ pé ìyàwó ọkọ rẹ̀ náà ni lópin ìgbà tí ó ti parí ìjókòó yìí a máa ń wí òfin yẹn nínú ṣẹ̀ríà rí pé al-mutallaqatu ar-raj'iyyatu zawjatun ma damat fil-'iddah obìnrin tí wọ́n kọ̀ lẹ̀ ní kíkọ̀ alákọ̀ọ́kọ́ àbẹ́kejì táǹfààní ń bẹ fọ́kọ láti pé mo dá padà ìyàwó náà ni mo dá padà nígbà tí mo ti kọ̀ ọ́ ń kó tó di pọ́ parí ìdá rẹ̀ tó bá ti lè sọ́pò ń dá padà ó padà náà nù bàbá àmọ́ lọ́rùn bàbá àmọ́ gbogbo àwọn èèyàn rẹ̀ lọ́rùn ó ti padà náà nù irú àwọn ìyàwó bẹ́ẹ̀ ìyàwó ni wọ́n lópin ìgbà tí wọ́n bá ti parí ìdà wọn. torí ẹ̀ tí ọkọ rẹ̀ bá kú yóò jókòó láti sopó lẹ́yìn ikú ọkọ rẹ̀ ó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ti kàlẹ́ndà Islam wáyé o igi méjì tí wàá rí lura wọn báyìí ó ń ṣe ìdà wọn kọ̀ mí lẹ̀ ìdà ọkọ sáláìsì tún gorí rẹ̀ hmm. òfin ọlọ́run sọ pé tírú ẹ̀ bá ṣẹlẹ̀ yóò pa rídà tàkọ́kọ́ yan pàtì yẹn hmm. wàá dojúkọ ẹlẹ́ẹ̀kejì yìí tàlákọ́kọ́ ti di ń ta parẹ́ tí ò tún ní padà má hmm. so yọ wàá jókòó pípọ̀ ń sopó nísìn oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá tó bá ti soṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá yìí ó ti ṣe ojúṣe rẹ̀ tó gbọ́dọ̀ ṣe lẹ́yìn ikú ọkọ rẹ̀ lábẹ́ òfin ọlọ́run ẹ̀yin jí ó ṣe é àbẹ́ẹ̀ jí ó ṣe ẹ̀ràn kó àwọn olódò pọ̀ láwùjọ hmm. ìpè àwọn kọ́ bàbá wa ti kọ́ lẹ̀ ẹ̀gbọ́n wa ti kọ́ lẹ̀ yọ kí ló pọ́ kí ló tó fẹ́ ṣe pákó kángárá ara rẹ kọ́ máa lọ so ẹ jí ó ṣe ẹ jí ó ṣe lábẹ́ òfin ọlọ́run yóò tún jogun ọkọ yìí hmm. so nítorí pé òfin ọlọ́run sọ pé ìyàwó náà ni hmm. lópin ìgbà tí ò tí ì parí ìdá rẹ̀ so yóò jogun ọkọ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé tó bá pò náà lọ́ ọkọ rẹ̀ yẹn ò sì tí ì kú òun náà jogun ìyàwó nígbà tó jẹ́ pé àsìkò tí ń ṣe ìdà lọ ló kú kò ì tí ì parí rẹ̀ so ìyàwó náà ló fi ṣẹ̀rí àpè eléyìí jẹ́ bó ṣe jẹ́. wọ́n ní àwọn àkókò sọ́láàt àlàkalẹ̀ ṣẹ̀ríà ṣé àsìkò ti tó tà ní tẹ̀lé máa ní tó yẹ pé kọ̀ǹpútà la máa tẹ̀lé. àkọ́kọ́ wọn bá gbé kọ̀ǹpútà jáde kí wọ́n tún gbé kọ̀ǹpútà jáde hmm. àlàkalẹ̀ ṣẹ̀ríà náà la máa tẹ̀lé títí láéláé. Hmm so ṣùgbọ́n ibi tí wàhálà tún wá wà náà ni pé táwa náà gbọ́ àlàkalẹ̀ ṣẹ̀rí àná yìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ náà gbọ́ yìí torí pé gbogbo àárín tí wọ́n ń ṣe nu kọ̀ǹpútà ìyẹn náà ló gbé wọ́ hmm. àwọn gbé wọ́ lábẹ́ àgbọ́yé àlàkalẹ̀ ṣẹ̀ríà ó lè jẹ́ pé àwọn àtàwọn wò pé ṣó ṣe déédéé sí ò ṣe déédéé bóyá àti ìgbọ́ àlàkalẹ̀ ṣẹ̀ríà ń ga yé hmm. so ìdí nu táfi mọ̀ àwọn kan takora wọn bí sọlá tó làásùrì tẹ̀ ń ẹ̀yin ní tábà wà lákàlẹ̀ ṣẹ̀ríà báyà ń tẹ́fẹ́ sọ ni pé ńgbà tí òòjì gbogbo nǹkan tó bá bá gígùn gbogbo nǹkan dọ́gba nígbà náà làkókò àṣírí wọlé so tábà sì wò bẹ́ẹ̀ a lè rí pago mẹ́rin òòjì gbogbo nǹkan ti dọ́gba pẹ̀lú gbogbo nǹkan bí gbogbo nǹkan ṣe gùn tó hmm. ṣùgbọ́n nínú tí wọ́n kọ sínú kọ̀ǹpútà báyà a rí lórí àṣẹ tiwa àbí lọ́wọ́ nínú aago wa tá à ń lò àwọn sọ pé àṣírí o ní lọ́wọ́lọ́wọ́ táwa wà báyìí lágbègbè wa táwa wà ń bí hmm. wọ́n lè sọ pé aago mẹ́rin ó kọjá ìṣẹ́jú mẹ́tàdínlógún mọ́kàndínlógún hmm. méjìdínlógún ló wọlé hmm. ṣé aago láwọn máa wọ ni àbójú sẹ́mà wojú sẹ́mà dáadáa tó o bá wò dáadáa ó rí i pé nǹkan kan òun ló ṣe déédéé. nítorí pé nínú àlàkalẹ̀ ṣẹ̀ríà náà wọ́n á sọ fún ẹ pé ní ìgbà tí òjì gbogbo nǹkan bá gùn dọ́gba pẹ̀lú gígùn gbogbo nǹkan láì sí ibi tó òjì wà nígbà tọ́jọ́ kan rí ìgbà tọ́jọ́ kan rí òòjì gbogbo nǹkan wà níbì kan ó kúrú jọjọ láti ibi tó òòjì wà ló ti wá àwọn débi tó òòjì bá dé nìsín hmm. ètò túmọ̀ sí pé lódodo tásìkò àṣírí bá wọlé òjijì gbogbo nǹkan ó gùn ju bí gbogbo nǹkan ṣe gùn lọ. Hmm. torí pé kèsì pé ọ̀dọ̀gba hmm. ibi tí òjì ma ní ìgbà tọ́jọ́ kan rí ẹ fi kún bí òjì gbogbo nǹkan ṣe ṣe déédé pẹ̀lú gígùn gbogbo nǹkan ó túmọ̀ sí pé lódodo tásìrì bá wọlé òjijì gbogbo nǹkan gùn ju bí gbogbo nǹkan ṣe wà lọ eléyìí jẹ bó ṣe jẹ. masha allah tabarakallah jazakumullahu khairan. hello. asalaamualeykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah ibrahima tó kọ́ ibi ẹ ti ń pè pa. mo ń dín lọ́sọ̀ láti ayétọ́ olóbìsè. kí ni ìbéèrè yín. ìfẹ́ bèrè nípa máa ka sọ́ọ́tù pátá lórí sọ́lá ni. Mm-hmm. bí mi ní pé ẹni tí kò bá ráyè ka ṣáàtì fàtíà ní orí ìrìn lórí rákà kan lórí ìrìn ṣé ó túmọ̀ sí pé rákà yẹn ó ti jábọ̀ fún kò máa tún wà ní àbí ìrìn yẹn náà sì lálàáfíà bákan náà ìbéèrè mi kejì ni pé ẹ máa ka síwájú ní káàpù ní ọjọ́ jùmọ̀ bàtà àmútẹ́tẹ́lẹ̀ ní pé wọ́n ní ó dà ká máa kàn fún àmọ́ náà ìgbà tí mo tún rí dr vincent ní pé kò sí ẹ̀rí kankan fún nínú súnà nígbà mọ́sálásí náà ìjọba àwọn ṣèkọ́bọ̀ ṣàlàyé alhamdulilayi tí a bá ṣe sọlẹ tọjọ oníraka mẹ́rin lápèjúwe àwọn araka fatia níraka mẹ́ta àká níraka kan ká mọ̀ pé raka yẹn bàjẹ́ so lópin ìgbà tó bá ń ṣe pé àyè gbà wá láti kà wá là kà so kéèsì ni mo gbà lérò pẹ̀lú àyè gbà wá yẹn ni pé o ti dé tipẹ́ kéèsì pé ìmáàmù fẹ́ rùkú ló dé kéèsì pé ó rí rùkú lọ bá ìmáàmù so kí ló mú ọmọ kàfátíà onítorí pé ńgbà tí ìmáàmù kàfátíà tán ọmọ ẹni lé súrà kò tiẹ̀ fún ọ láǹfààní kankan yóò sì fún ọ láǹfààní kankan wọ́n ló fúnra rẹ̀ ìgbà tí ìmáàmù bá ti ka fáti àti ẹ̀já tó sì ti mọ̀ pé kò ní dákẹ́ ń bì kankan wọ́n ló tètè mẹ́nu lé fáti àti ẹni àsúré kéńtiẹ́ hmm. so tọ́ọ̀bù àti wàá kà bá wọn rákà yẹn wàá tún ṣe ni o. wọ́n ní suratul kahf àwọn àdéhìí tó pọ̀ jù nínú àwọn àdéhìí wọn fẹsẹ̀ rinlẹ̀ hmm. ṣùgbọ́n àwọn ìtàn fẹsẹ̀ rinlẹ̀ wà àwọn olùmọ̀ ti ṣàlàyé rẹ̀ wọ́n ti ṣàfihàn rẹ̀ tó àbùkátà ẹ̀rí mẹ́wàá kó tó di pa àtẹ̀lé nǹkan kan nù ṣẹ̀ríà ẹ̀rí ẹyọ kan náà ti tó hmm. ọjọ́ kó ṣe jù. hello. asalaamualeykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah ibaraka tí wọ́n kọ́ ibẹ̀ kí n pè yìí. abdulsani ló sọ̀rọ̀ ni ọlọ́jà rí àwọn ṣe pẹ̀pẹ́ lórí dáadáa ìbéèrè mẹ́ta ni mo ní hmm. àkọ́kọ́ ni pé tí èèyàn bá kú hmm. ó wá jáde pé ìyẹn jẹ àwọn àwẹ̀ kan kó tó di pé wọ́n ṣaláìsì hmm. ṣé àwọn ẹgbẹ́ mi náà wọ́n lẹ́tọ̀ọ́ láti bá wọn san àwẹ̀ náà yìí ìyẹn jẹ́ àkọ́kọ́ ìbéèrè mi ẹlẹ́kejì ni pé ó ṣẹlẹ̀ pé àbúrò mi wọ́n rà kan lọ́dọ̀ ìyá kan so ìyá yẹn wà ní change wọ́n wá ní kí káàbùrò mi kí wọ́n mú owó wá nígbà tó bá ti ní change wọ́n wá ṣẹlẹ̀ pé ìyá yẹn wá kú ìjọ́ kejì so wọ́n á fẹ́ dé pé bó wà ní àbúrò mi ó ṣe ṣe torí wọn mọ ẹbí ìyá ìwọ ọmọ ẹnìkan ká ẹ̀kẹta so ìwọ jẹ́ ìgbé ìkẹta náà ní pé ìjáàbù tí àwọn obìnrin máa ń lò àwọn kan máa ń lò up and down tó jẹ́ pé kọ́lọ̀ kan náà ni tó ń fẹ́ bèrè ṣé eléyìí náà ó bá ṣe ẹ̀rí àmì ìbéèrè náà ni jazakumullahu khairan. ẹni tó bá ṣaláìsí tó jẹ́ gbèsè àwọn siyam àwọn mọ̀lẹ́bí rẹ̀ ní ọ̀bà sàn ó wá nù àdéhìí Aisha radiyallahu anha Ànábì sallallahu alaihi wasallam ni man mata wa alayhi siyam sama anhu waliyuh ẹni tó bá kú tó jẹ gbèsè àwọn siyam àwọn èèyàn rẹ̀ tó bá filẹ̀ ní ọ̀bà sàn hmm. èyí túmọ̀ sí pé ká pé èèyàn jẹ sùyàmù ogúnjọ́ kò sí tó burú tó bá pé èèyàn mẹ́wàá ni ọba pin mọ́wọ́ èèyàn ogún ni ó pin mọ́wọ́ èèyàn kan ni ó dá bá a ṣe kò sí nǹkan tó burú ń bẹ lábẹ́ òfin ọlọ́run. wọ́n ní ọmọ ìyá àwọn kan rajà lọ́dọ̀ arábìnrin kan so wọn àwa ní chẹ́ńjì wọn nígbà tán bá rówó kún amú wa ṣùgbọ́n sí ìyàlẹ́nu ọjọ́ kejì ni màmá yìí ṣaláìsí. so wọn ò sì mọ mọ̀lẹ́bí àbíyàn arábìnrin yìí àwọn sì fẹ́ sanwó màmá yìí àkọ́kọ́ ọlọ́run san yín lẹ́san rẹ̀ ìbẹ̀rù ọlọ́run ló mẹ́yìn náà fẹ́ sanwó rẹ̀ tó ń tipẹ́ rí mọ́ hmm. ẹgbọ́n kó ti kú lọ́sẹ̀ máa pé kùn àwa náà padà kú tó ẹni tá a jẹ lówó tó ń lọ owó tí ò gbé hmm. àwa tá a sì fẹ́ mú owó lówó tá a fẹ́ mú máwọ́ àti rí nǹkan mú máwọ́ sọ ìmánì àǹfààní ìmánì nù ìmánì kéèyàn ó sì ṣe hmm. ọkọ̀ jẹ́ pé wọ́n fọlọ́pàá sọ́yìn ọlọ́pàá ní òjò sì ṣe àwọn agbófinró ní òfin kí a ní kéèyàn ọjọ́ pé ń bẹ̀rù ọlọ́run kọjá gbogbo eléyìí ẹ mọ̀ pé bẹ̀rù ọlọ́run náà ni òsì nàìjíríà ti bàjẹ́ irú eléyìí ní ìsinyìí báyìí a mọ̀ pé a mọ̀ mẹ̀lẹ́bí rẹ̀ a mọ̀ àwọn èèyàn rẹ̀ ṣùgbọ́n a mọ̀ ibi títí ń tajà tá a ti rí tó ibi títí ń tajà tá a ti rí lánàá táwa gbọ́ kó kú lónìí ibẹ̀ náà láti fi wẹ́lọ̀ ẹ dákun bo nílé ìyá yìí hmm. tó tá a a béèrè àwọn ta ni so àwọn ẹni tó yẹ kí wọ́n jogún wọn ẹ sanwó tí ẹ jẹ ìyá yìí fún wọn kí wọ́n fi kún ogún ìyá yìí eléyìí tí wọ́n padà pín hmm. eléyìí jẹ́ bó ṣe jẹ́ hmm. so wọ́n ní hijab táwọn obìnrin máa ń wọ̀ hijab wà tó jẹ́ alábala méjì hmm. tòkè tilẹ̀ so hijab sì wà tó jẹ́ ẹyọkan ní gbàgẹ̀rẹ̀ látòkè wá sílẹ̀ èwo gángan ní hijab èyí tó wá látòkè wá sílẹ̀ gbàgẹ̀rẹ̀ òní hijab òní jilbab eléyìí tó lọ ń pa àwọn obìnrin lásìkò ọmọ àlò jazakumullahu khairan ẹ má gbàgbé kí ọlẹ́mọ̀ darapọ̀ wà ní ìkànnì ojúwe omi wọ facebook ẹ máa fi ọládùn níbi lò wá tẹ bá ti rí ẹ máa láìkí ẹ máa ṣí àrẹ̀kẹ́ sì tó máa fọ́lò rẹ̀ pẹ̀lú ẹ jẹ́ kí n sì tún máa fi tó wa létí pé wá àsìta gbangba tó máa wáyé ní gbogbo ọjọ́ sátọ̀dé tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan tí a pè ní hudan wabushọ yóò tún wáyé fún ti oṣù yìí ọ̀la ọjọ́ àbámẹ́ta sátọ̀dé ni ó wáyé tí í ṣe ọjọ́ kẹtàlélógún àjùmọ́dà sani fourteen forty two ah ìjírọ̀ kàlẹ́ndà tó tún ṣe déédéé ọjọ́ kẹfà oṣù kejì twenty twenty one bàkàtà bíyà ní ògbómọ̀ṣọ́ central mosque ọjà agbó ni ó ti wáyé déédéé agogo mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ ten am prompt àkórí ìdánilẹ́kọ̀ọ́ òun náà ni ìmára apá kejì ìmára apá kejì ẹni tí wọ́n sì mọ̀ dára lẹ́kọ̀ọ́ àwọn náà ni Sheikh Dr. Shafdin Gbadebo Ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center tó ń nílùú Ògbómọ̀ṣọ́ àwọn tá a bá gbọ́ ká sọ fún àwọn tí ò gbọ́ Allah yóò sì fi san ẹnìkọ̀ọ̀kan alẹ́ ẹ̀sùn lórí láyé àti lọ́jọ́ àgbẹ̀dẹ̀ kìí àmọ́ ẹ jẹ́ kí n mú ìbéèrè lẹ́yìn náà wá wọ́n ní ṣé Islam faramọ́ kí ọkọ àtìyàwó jókòó lábẹ́ kí wọ́n jókòó lẹ́gbẹ̀ẹ́ ara wọn lábẹ́ kánópì àbí tẹ́ǹtì kékeré kan tí wọ́n ta kalẹ̀ fún wọn lójú agbo láti jókòó sí lọ́jọ́ ìgbéyàwó wọn. Ah. alhamdulilayi àwọn wá ní pé wọn ò tí ì dọ́kọ àtìyàwó so ọkùnrin ọkùnrin kan àtòbìnrin kan so kò tí ì yẹ kọkùnrin kan àtòbìnrin kan tọjọ jẹ àjòjì síra wọn kó jókòó lábẹ́ àti bàbá kan níwájú àwọn èèyàn kan so kò tọ́ lábẹ́ òfin ọlọ́ hmm. àfi tó bá yẹ pé ẹ fẹ́ sílẹ̀kùn fún bàjẹ́ tọ́yárì pé ọ̀pọ̀lọpọ̀ gbà mí làwọn àti ìsọ igi wọ́n ní kí ọkùnrin kọ́ lọ fa obìnrin jáde láàrin àwọn ìyàwó láàrin àwọn obìnrin tó jókòó hmm. èwo lọ fẹ́ fẹ́ ẹ gbọ́dọ̀ láì ṣe pé màálù so gbogbo ẹlẹ́yìn àwọn àṣà lásán tí ò nítumọ̀ kò sáàyè fún nínú ẹ̀sìn ọlọ́run hmm. so ẹ rí i pé wọ́n gbé gbogbo ẹ̀wọ́ so kódà ká pé a ti sọ tó ń gba mu náà ká pé atẹ́pẹpẹ ọkọ àti ìyàwó síwájú gbogbo èèyàn pé ẹjọ́kù lẹ́gbẹ̀ẹ́ ara yín àwọn àdéhùn pa lójú tì. anábà hmm. muhammed sallallahu alaihi wasallam ní idha lam tastahi fasna' ma shi'ta tójú ọba ti tì ọ́n tó bá wù ọ́ ni ọmọ ẹ̀sìn. àbùkátà hmm. ah, rẹ̀ kọ́dà nínú sísọ ìgì lábẹ́ òfin ọlọ́run ah, kì í ṣe dandan ní kíyàwó wa jókòó hmm. dandan ní ká rọ́ọ̀mà tó fẹ́ fẹ́ yàwó dandan sì ní ká rí bàbá tó fẹ́ fọmọ lọ́kọ hmm. dandan ní ká rẹ́lẹ́rìí méjì hmm. gbogbo yòókù náfìlà lásán hmm. tí ò ní tuma ọjọ́ bó ṣe jẹ́. jazakumullahu khairan hello. asalaamualeykum warahmatulahi wabarakatuh. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh kọ ẹ ó kọ yí ìbéèrè yín pa. ọmọọba olókùn olókùn olókùn gẹ̀dẹ̀ rẹ̀ gbọ́mọ̀ṣẹ́. béèrè mi lórí wọn fara pẹ́ bí wọ́n sàlàyé fún wa nísìn lórí ìbísíṣó pé àmọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà láàrin àwọn obìnrin wa wọ́n kọ̀ọ̀kọ́ lẹ̀ tí wọ́n wà á gba agbára àwọn nǹkan wọ̀nyí sọ́dọ̀ tí wọ́n wà á mú wá ẹnìkan tí yóò fi ṣe bàbá ọmọ irú yìí kìí bò lórí bákan náà tá a mú lórí sọ̀láàtì mo bá ẹni àwọn kan tó ṣe sọ̀láàtì ọmọ kékeré lọ́wọ́ àlẹ́gbẹ̀ẹ́ ọmọ ìkéré àgbọ̀yìn ẹja dá ìta àgbọ̀yìn. ìta àgbọ̀yìn ẹ̀ náà ni pé tí obìnrin ọ̀bá sí lọ́ọ̀dẹ̀ ọkọ mọ́ mm-hmm. tó wọ́n wàá fẹ́ sọ̀rọ̀ rẹ̀ di bàbá ọmọ so obìnrin ò lè fọmọ lọ́kọ òfin ṣẹlẹ̀ sọ pé obìnrin kì í fọ ọmọbìnrin lọ́kọ gẹ́gẹ́ bí ò ti ṣe lè fira rẹ̀ lọ́kọ so nítorí pé ìwọ ò fẹ́ ọkọ mọ́ kò sọ ọmọdọmọ ẹlòmíì ọmọ bàbá rẹ̀ náà ni ó sì máa jẹ́ láéláé tó bá rọ́kọ lábẹ́ pín gbọ́dọ̀ tiẹ̀ ẹ ní kí ọkọ lọ bá bàbá ọmọ ni hmm. bàbá ọmọ ni ó fi lọ́kọ ẹjẹ bẹ́ẹ̀ ẹ fẹ́ kọ ọmọ lọ máa gbé pẹ̀lú ọkùnrin nígbè zì lánàá ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin báwọn tí sì máa jẹ gàba wọn a máa da irú bàjẹ́ ọ̀kan ní èmi ni mo fi lọ́kọ èyí sì fẹ́ kọ fẹ́ má yóò kú lọ́dọ̀ rẹ̀ náà ni ẹ gbọ́dọ̀ ìwọ ló fi lọ́kọ wọn túmọ̀ sí pé ìjókòó zìnà lọ máa ń jókòó bàbá rẹ̀ ńkọ́ ó ní ẹjẹ asán kó bó bẹ ọ ah, túmọ̀ sí pé ọ̀ Mm. ó tún fẹ́ mú lọ bòmíì tí ó tún ti máa dáràn mm. ọlọ́run kó sọ wa lọ́wọ́ àwọn ẹni bú ọkùnrin ló máa ń fọmọ lọ́kọ mm. ẹni tó bímọ fún tó jẹ́ bàbá ọmọ lódodo òun náà ni ó fọmọ lọ́kọ àfi tó bá ké bàbá zìnà ẹni ké bàbá zìnà kì í ṣe bàbá ìwọ náà lọ́kọ kan lọ rọ́ọ̀lù obìnrin ẹ wá bímọ ọmọ wájọ máa zìnà òòrọ̀ máa bí o ìwọ kọ́ ló fi lọ́kọ torí pé tí bàbá tó bímọ gbọ̀nà zìnà náà bá fọmọ lọ́kọ ìjókòó zina lọ mọ́ máa jókòó torí kìí ṣe bàbá rẹ̀ lábẹ́ òfin ọlọ́run. tọ́ hmm. hmm. ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé wà á síta gbangba tó yà kù ní húdàn wà búṣọ tó máa ń wáyé ní gbogbo ọjọ́ sátọ̀dẹ̀ tó bá gbẹ̀yìn oṣù kọ̀ọ̀kan tí oṣù yìí yóò tún wáyé lọ́la ọjọ́ àbámẹ́ta sátidé tí í ṣe ọjọ́ kẹtàlélógún oṣù jumanda sani fourteen forty two ah ìjírọ̀ kàlẹ́ndà tó tún ṣe déédéé ọjọ́ kẹfà oṣù kejì twenty twenty one bàkàtà nítorí aago mẹ́wàá àárọ̀ la gẹ́gẹ́ ní ọ̀wáyé ten a.m. prompt àforíwàsí òun náà ni ìmọ̀ra apá kejì Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center tó ń bẹ ní pápá abẹ́ẹ̀dẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ náà ni wọ́n mọ̀ dára lẹ́kọ̀ọ́ inshallah káyọ̀tì dé síbẹ̀ ká sì sọ fún àwọn tí ò bá gbọ́ ìyẹn àwa tá a bá gbọ́ àwọn pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí kọ́lọ́run kó bá a fi san lẹ́sùn olórí láyé bí àtibọ́jà gbẹ̀ngàn kíyàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ al Center tó ń bẹ ní pápá bẹ́ẹ̀dẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ti ń dáhùn sí àwọn ìbéèrè wa ọlọ́kan ọ̀jọ̀kan láti ìgbà yìí wá pẹ̀lú Abu Amina láti òkè àdó Akíntọ́lá tí wọ́n dìjọ kọ́ wọ́rin wà jazakumullahu khairan ọ̀làdùnní belò lórúkọ mi o ọjọ́ mẹ́jọ ìní ni kẹ́ẹ̀tún ká pàdé pọ̀ padà títí ọjọ́ mẹ́jọ náà ní mo ń kí wa ní kíkẹ́ ọlá kíkẹ́ ọlá tó sàlùbáríkà jùlọ pé sálámù alaykum wa rahmatulahi wa barakatu.